alibarika tọ̀dọ̀ ọlọ́run ọlọ́mọsá fi sínú ayé wa ọlọ́run fi sínú ayé àwọn ọmọ wa kọ́lọ́run fi sínú ayé àwọn ẹbí wa kọ́lọ́run bá kó fi alibarika ṣiṣẹ́ wa kó wá ṣe wá ní olóríire láyé àtijọ́ àlìkèyàmọ̀ ọlọ́run agbára ọlọ́run ọba wa ibadatun minal ibadati zahira nínú àwọn ìjọsìn èyí tá a mójútó lẹ́gbàá tí a bá ti dá nínú ẹbí tá a ń ṣe dáadáa tí a ń fi Islam tá a fi ń darí ìbálò wa pẹ̀lú àwọn ẹbí wa bẹ́ẹ̀ bá ti kó láyé lóòótọ́ èyàn ṣe wàhálà o èyàn ṣe wàhálà o kéèyàn tó lè rí dáadáa ṣe nínú ẹbí àmọ́ àlìjánná lèyàn tó lọ lè sinmi kọ́lọ́mọ́sọ sàlìjánná ní ibùdó ṣe nìkan kan wa lẹ́yìn ìgbà tá a bá ti wá dáa nínú ẹbí ìtókù nínú ìjọsìn tí ọlọ́wọ́n bá rán wa káwá ṣe láyé òun náà ni al-ihsanu ila al-jiran òun náà ni ká máa ṣe dáadáa sí níbọ̀ wa ẹni tí wọ́n ń pè ní neighbor òun náà lẹni tí ọkọ létí ọ bóyá ilé rẹ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún rẹ àbí lẹ́gbẹ̀ẹ́ òsì àbí níwájú àbí lẹ́yìn eléyìí ni wọ́n ń pè ní neighbor rẹ bóyá jẹ́ muslim àbí kìí ṣe muslim ẹni tí ilẹ̀ bá ti dà wá pọ̀ àbájọ gbalé papọ̀ àbí àjọ kọ́lé sẹ́gbẹ̀ẹ́ ara wa ọlọ́wọ́n bá sọ ọ́ di dandan nínú alukur'an ipe ká máa ṣe dáadáa síra wa ẹni tí wọ́n ṣe dáadáa sọ nínú níbọ̀ rẹ̀ ọmọ ṣe dáadáa sí ẹni tí ò bá ṣe dáadáa sí nínú níbọ̀ ìwọ ọmọ ṣe dáadáa sí ọmọ ṣe dáadáa yẹn ní kọ̀rọ̀ àti gbangba kẹsì pé ọmọ ṣe dáadáa lójú ọmọ wa fúnnámọ àbọ̀mọ boko ẹ̀jẹ̀ ọmọ bankan ẹ̀jẹ̀ ọmọ sọ̀rọ̀ ẹlẹ́yìn ọmọ ṣe kẹta rẹ̀ ní kọ̀rọ̀ ọmọ ṣe dáadáa sí tọ́ba rí tọ́ba tún rí ọmọ ṣe dáadáa sí tí wọ́n ṣe dáadáa sí ọ wọ́n mọ̀ fi dáadáa parọ̀ bọ́n bá wá ní aburú lòun máa ṣe fún ọ ìwọ ní sáburú sí tọ́ba lè rọ́jú torí ìrọ́jú ni tọ́ba lè rọ́jú ṣe ọ wà nínú àwọn ẹrù ọlọ́run nínú àwọn wòlíì ọlọ́run ọlọ́run bá aláǹsọ fún anáàlú Qur'an Karim bá dé a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní wà abudullaha ẹ máa sin Allah wala tushriku bi shay'a ẹ máa ṣẹbọ pẹ̀lú ọlọ́run wa bil àwọn àwọn ẹbí olùyàtàmà ẹ máa ṣe dáadáa sáwọn ọmọ òrukàn tí bàbá wọn ti jáde láyé olùmọ̀sákìn ẹ ṣe dáadáa sáwọn tálíkà tí wọ́n ń bá yín àbáwọn tẹ́ ń bá lójú ọ̀nà tí wọ́n ń tọrọ báárà lọ́wọ́ yín ọlọ́wọ́n ni wọlé járe dhil qurba lẹ́yìn náà ẹ dáadáa sí àwọn níbọ̀ yín tí wọ́n jẹ́ bí yín rẹ̀ tẹ́jọ wọ̀lìjáàrì lè jónòbù lẹ́yìn náà ní kẹ́ ṣe dáadáa sí àwọn níbọ̀ yín tẹ́ ì fámìlì aya Quran mọ́ka yìí suratu nisa aya thirty six ọlọ́run bá Allah subhanahu ala ta'ala ó fi rinlẹ̀ fún wa pé ara ẹ̀sìn òun náà ní kẹ́ ìyẹn mọ̀ ṣe dáadáa sí níbọ̀ yín alájọgbé ẹ̀yin méjèèjì ilẹ̀ dà yín pọ̀ ẹ lè ya ilẹ̀ yẹn pé kálukú ó gbélé tiẹ̀ síbi tí ọba wò ilẹ̀ ò ẹni tí ẹjọ́ gbalé ọlọ́run ti ní kẹwàá papọ̀ ẹ máa ṣe dáadáa sọ́ra yín torí pé ẹ̀yin náà ni ọmọ àyà ara yín ládùúgbò tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ sí níbọ̀ rẹ ìwọ lọ kọ́kọ́ mọ̀ tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ sí ọ níbọ̀ rẹ ní ọkọ̀ọ̀kọ́ mọ̀ káwọn ẹbí rẹ ó tó dé tó o bá ti wá da ládùúgbò tí kálukú ròyìn rẹ pé ṣèyàn dáadáa lọ́lẹ̀ túbá lọ́lẹ̀ túbá lọ́dọ̀ ọlọ́run ó lọ lójú lórí ọlọ́run ọba pẹ̀lú kọ́ ọmọ já okun neighbor neighborliness kéèyàn máa já okun alájọgbé èèyàn lè lójú rẹ ọlọ́run pẹ̀lú ẹ̀ neighbor tá ẹ̀yọ́ máa ya ó lè wá jẹ́ muslim ó sì lè jẹ́ ní tẹ̀sẹ̀ islam nítorí pé ilé ayé ọlọ́run dá a kalẹ̀ ó wá kó gbogbo wa sínú ẹ̀ ẹlòmíràn gba islam ẹlòmíràn nígbà ọlọ́run bá là ó wá ní ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn neighbor wa àjọmọ̀ sí mítìn ládùúgbò bó ládùúgbò ṣe dá mítìn ni àwọn CDC eh, kọ́ cda gbogbo ẹ̀ lájọ máa ṣe ipe ẹ̀dá kan ẹja àdúgbò ṣe ẹni tí bá ń yapa àdúgbò tí ń da mítì ní síríìtì rú tó bá ní mùsùlùmí lòun ìsìláàmù rò ti pé ṣàwárí àwọn níbọ̀ yìí àárẹ̀yàn tí ń ṣe dáadáa sí wa àárẹ̀yàn tí ó ṣe dáadáa dáadáa làwọn máa ṣe kíni làwọn máa ṣe anabi muhammad sallallahu alaihi wa sallam anabi ni wàláhi láyọ̀mìn ọkàn lóhun nígbàgbọ́ ni anabi ni kò nígbàgbọ́ wàláhi láyọ̀mìn kò nígbàgbọ́ wàláhi la yomin anabi ni kò nígbàgbọ́ ọkàn lóhùn nígbàgbọ́ ni wọ́n ní ta ni ò nígbàgbọ́ owó òjíṣẹ́ ọlọ́run anabi ni man lam ya'man jaruhu bawa'iqa ẹni tí àwọn èèyàn tí wọ́n sá fún nítorí aburú ọwọ́ rẹ̀ ládùúgbò àwọn níbọ̀ rẹ̀ ẹ má dọ́dọ̀ ẹ o ẹ má déwájú ẹ o ẹ ṣọ́ra pẹ̀lú o anabi ni kò gbàgbọ́ ọkàn lóhùn gbàgbọ́ ni ọmọ ya tó bá rẹ̀ wá kẹ́bí tó dé aládùúgbò ni ó ṣùgbà wà bàbá sì kan dùnú káwọn ẹbí ó tó dé àdúgbò láti jọ dùnú papọ̀ bí kan bá wa kẹ́bí ó tó dé àwọn níbọ̀ àwọn ni wọ́n wá ṣùgbọ́n wa ó kò síbi tó fẹ́ lọ oyé kò sí ilé ayé tó wà yìí o ní ọ̀bẹ nìkan gbé mọ́ ládùúgbò kan bó o bá tún kó lọ bò míì ó tún bá níbọ̀ kan bẹ̀ bẹ́ẹ̀ yẹn lóun ò gbé mọ́ láàrin àwọn èèyàn bó lọ nugbó yóò tún bá àwọn níbọ̀ àwọn ẹran àwọn ẹranko àwọn kìnìún àwọn náà tún wá bá a àti gbogbo àwọn ẹranko àwọn oníbọ̀ rẹ̀ tó nù jẹba wọ́n bá ta dúkan ìgbà tí ètò bí oṣù mélòó yóò ra kan tí wàá kọ́lé sẹ́gbẹ̀ẹ́ kò síbi tó fẹ́ sá lọ àárín èèyàn náà lọ́ọ́ máa gbé sùúrù lọ́wọ́ àṣẹ ló fìdílé ayé gbé ọ wà nínú ẹ̀sìn wa bí ká máa ṣe dáadáa sí níbọ̀ wa ìyàwó Aisha radiyallahu anha ó ní àwọn níbọ̀ wa tá a máa ṣe dáadáa sí àwọn níbọ̀ wa forty houses iwájú ilé forty iwájú ọkà ládùúgbò rẹ̀ ilé forty lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àti lẹ́yìn rẹ̀ àwọn níbọ̀ rẹ̀ nù ọ̀kan náà àwọn sálàfù sọ̀lẹ̀ wọn làwọn oníbọ̀ rẹ̀ náà làwọn tẹ̀ jọ ń kírun ní mọ́sálásí àdúgbò kan náà nítorí pé ilé yín súnmọ́ra yín lè fi jọ ń kírun níbi kan náà wọn làwọn oníbọ̀ rẹ̀ làwọn tó ń jírí lọ́tún lọ́sì ní oríire ayé mẹ́rin ni kéèyàn ó ní ìyàwó tó dáa kéèyàn ó ní nǹkan gùn tó gbádùn kéèyàn ó ní létí ọ̀há kéèyàn ó ní níbọ̀ dáadáa ìdùnnú ni kéèyàn ó ní ìyàwó burúkú lẹ́yìn náà kéèyàn ní nǹkan ogun tí ń dá yẹn láàmú kéèyàn ní ilé tọ́há àti nébọ̀ burúkú tó jẹ́ pé tẹ́bá ti jọ ayé láàrọ̀ báyìí ìbànújẹ́ ni kò wá jọ́ tí ni yóò ní mọ̀ bàjẹ́ tẹ́bá ti ríra yín òun sílẹ̀kùn báyìí tó náà sílẹ̀kùn báyìí kálukú tilẹ̀kùn ni ẹ dákun ilé òṣìṣẹ́ gbé kó lẹ́gbẹ̀ẹ́ ara wọn nù ẹ máa ní àwọn àṣìṣe tẹ́ ẹ máa ṣe pẹ̀lú ara yín kò síbi tó lè gbé tó ní tó ní ṣe mistake ládùúgbò yẹn kò wá sí ibi tó lè gbé táwọn èèyàn ò ní ṣe ọ ládùúgbò yẹn torí pé èèyàn ni wọ èèyàn làwọn náà bó bá ti wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run wa ní ẹ pẹ̀ra yín ẹ wà parí ẹ̀ nítorí tẹ́ ẹ bá parí ẹ̀ tẹ́ bá fi jáde láyé ibi ẹ ti bẹ̀rẹ̀ ibi ẹ dé ibi ẹ bá dé làwọn ọmọ yóò ti ṣe kíni ni wọ́n ti bẹ̀rẹ̀ ilẹ̀ wa dà yín pọ̀ blọ́ọ̀kù ẹyọ kan blọ́ọ̀kù ṣèṣì gbogbo ilẹ̀ náà ò dédé kaba yìí náà lọ ẹ wá bẹ̀rẹ̀ wàhálà ẹ wá bára yín sọ̀rọ̀ mọ́ ẹ kẹra yín mọ́ ẹ ṣe dáadáa ṣọra yín mọ́ ẹ ṣe muslim tọ́ba wa di pé ẹ wá rí ìjà yẹn parí ibi àbá wa bá dé àwọn ọmọ yẹn wà bẹ̀rẹ̀ ńbẹ̀ ó sì jẹ́ pé sùúrù lèyìn máa fi ń bá níbọ̀ lò èyàn sì máa sọ́ra pẹ̀lú parí ìjà wọ́n bá a pé já parí ẹ̀ nítorí òní kọ́ nítorí ọ̀la nítorí pé gbogbo tá a bá ṣe láyé á lè àkáǹtì wọn ju ọlọ́run Allah subhanahu wa ta'ala níbọ̀ tó wá lóun ọba yín parí ìjàmọ́ àní wọ́n máa jọ àjàkú lòun ọjàkú tó àwa bẹ̀ pé kọ́ dákun tó bá jẹ́ muslim nínú tá a fi rí ojú rere ọlọ́run iná làkánú koran ní ká ṣe dáadáa sí níbọ̀ ara dáadáa oná làmójú kò àwa bẹ̀ lọ́ọ̀ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ gbogbo abala tí a ti ń ṣe láwọn ọba tá a mọ̀ ọlọ́mọṣàdì àtúbákò mẹ́ẹ̀